ẹ̀yin tèmi bá wo ni o ṣẹ́ wa yébà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wa ẹ̀yin tí Miliki Express ṣẹ́ wa yébà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi báwo ni ẹ mọ fi àǹfààní kí mọ́bójú tó wọ̀ mí pátápátá nílé lóko lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà lónílé àti lálejò mú kí sórí àkọ́tún ètò wa ètò yín ó yá Miliki Express ẹ̀ bẹ́ẹ̀ ni Miliki Express lẹ́tọ̀ ètò ní Miliki Express ẹ̀mẹ́ ni wọ́n àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé ire gbogbo ní wọ́n lọ́kùnrin ire gbogbo ní wọ́n lọ́sàárì ire gbogbo á máa wá àti èmi àti ẹ̀yin àti gbogbo ìdílé yín pátápátá á máa wá wá ṣe rí ọdún yìí ipa tí ire wa bá máa dé kò ní bá wa nu sàárè kò ní bá wa nu ìdùbúlẹ̀ àìsàn kò ní bá wa nu ìbànújẹ́ kò ní bá wa nu ọ̀fọ̀ kò ní bá wa nu ẹkún láyọ̀ àti àlàáfíà wa láṣẹ Elédùà bó ṣe máa rí òun náà nìyẹn ìgbà kúkọ̀ tí wọ́n ti rí mi tí mo yọ gbà lórí ẹ̀rọ amóhùnmáwòrán orúkọ mi ò yí padà èmi náà ni ọmọ Ayọ̀dèjì ọmọ bíbí inú Ògúnkọ̀yà ẹ àdẹ pẹ́rẹ́kọ́ akọni ká má fi swag sí ká má dansi àsì ẹ bẹ́ẹ̀ ni èmi náà ń pè ní méjì sàn yẹn ọmọ gbẹ́bìnrin tàfóra abidi abidi gbé ní obìnrin ò gbé ní ọmọ balógun dòdò dáwà ọmọ káwò kábíyèsí ẹ bẹ́ẹ̀ ni ọkọ làwọn tí Miliki Express kan ṣoṣo ẹ ọkọ làwọn tí Olúwatóyìn Òkè ọkọ làwọn tí Madiba ẹ Bímbọ́ Badmus ọkọ làwọn tí Tóyìn Abdul ọkọ làwọn tí olórí yẹn Kẹ́mi Ìyàndá àti Àyìnkẹ́ Dayọ̀kújọ rẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ pàbí táyà kan ṣoṣo tó wà láàrin wọn òun náà ló kó gbogbo wọn jọ bẹ́ẹ̀ ni ọmọ náà níjẹ̀bú ṣọyìn bẹ́ẹ̀ ni mo kí àwọn ti tèmi ẹwà sórí eré ọmọ wọn níjẹ̀bú mo ti wá yọ sí rẹ̀ rọ́ọ̀mù mọ́wùrẹ́ kí ni mo ti gbede ní ọdún yìí kí ni mo ti gbé wá fún yín kí lẹ̀ tún fẹ́ rí mi kí lẹ̀ fẹ́ gbọ́ tí mo sọ o nǹkan sáfẹ́rẹ́ o kí n gbẹ́ nǹkan ṣe gbá kan nǹkan ṣàwo kan ẹ ṣùgbọ́n mo mọ̀ pé àwọn kan wọ́n ti pọn mí lẹ́ẹ̀dọ̀ǹgbẹ́ nítorí àsìkò yìí làwọn kan máa sanwó ilé àsìkò yìí làwọn kan máa gbáradì láti sanwó iléèwé àwọn ọmọ àwọn tó bímọ méjì àwọn tó bímọ mẹ́ta àtàwọn tó bímọ mẹ́rin àtàwọn tó bímọ kan náà gbogbo wọn náà lọ́ ti máa gbáradì láti sanwó iléèwé àwọn nǹkan tuntun tó fẹ́ ṣe gbogbo ẹ̀ tó dẹ̀ máa ṣe bí ẹni gbẹ́ owó lọ ṣùgbọ́n ọwọ́ ni pé ìrọ̀rùn lójú ọjọ́ fi ń yọ ìrọ̀rùn òun ló máa máa bá dé fún wa tábà ṣe ń tọwọ́ bà pò báyìí à á máa rí iná à á máa rí nǹkan yọ ebi ò ní pawá ọ̀fun ò ní gbẹ wá tábà dẹ̀ pé ẹnìkan ṣoṣo fún ìrànlọ́wọ́ igba èèyàn ní gbagba á dìde fún wa bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí láṣẹ Elédùà ẹjọ́ àsìkò ìbẹ̀rẹ̀ ọdún ìmọ̀ọ́dẹ̀fẹ́ kí àwọn èèyàn kan ṣe jẹ́jẹ́ ìbẹ̀rẹ̀ January mo fẹ́ ká ṣe jẹ́jẹ́ nítorí à ń gbọ́ oríṣiríṣi ń ṣẹlẹ̀ lọ́tùn ó ń ṣẹlẹ̀ lọ́sì ẹ̀ ó sábà wọ́pọ̀ ní ìparí ọdún àti ìbẹ̀rẹ̀ ọdún ó wọ́pọ̀ tó yẹ pé oríṣiríṣi máa máa ṣẹlẹ̀ ẹ̀ máa gbọ́ àwọn kan bí ìjàmbá kan níbì kan àbí ohun burúkú kan tó ń ṣẹlẹ̀ níbì kan ìgidá etí wọn láà máa fi gbọ́ o ẹ̀ bẹ́ẹ̀ ni kò sí èyí tí ó máa kan àti èmi àti gbogbo ojú tó ń wò mí pátápátá láṣẹ elédùà ẹ gbogbo àwọn tó dẹ̀ ń wojú olúwa náà fún ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ á kàn ẹ̀ lára níbi tí ẹ bá wà gbọ́ gbogbo eléyìí kó tó di pé akọ́ọ̀lù agbami ètò nítorí ìpele ìpele náà mo tún pín sí mo dẹ̀ tún bá 一种哦，你 táwọn àfi ṣe kí ni táwọn àfi gbé bọ́ọ̀dì wá nítorí ọdún twenty twenty ọdún ayọ̀ ni ọdún ijó ni ọdún ìdùnnú lọ rẹpẹtẹ ni ọdún tó yẹ pé a máa jó láìsí orin ni kí ló dẹ̀ dé nítorí ayọ̀ ló bá dé ohun ńlá ó ti sọlẹ̀ sínú ilé wa kọ́dà bẹ́ẹ̀ nǹkan yẹn ń báyìí sọ̀rọ̀ báyìí ohun ńlá ohun ayọ̀ ó ti sọlẹ̀ sínú ọkàn mi ẹ ẹ rí i pé ìṣọ́ tí mo fi ń sọ̀rọ̀ mm, ó yàtọ̀ ìṣọ́ tí mo fi ń fún invite yẹn ó ṣe kí ni ó ti gbéra lọ́nà ọ̀tọ̀ ẹ ó lọ́kọ́ fẹ́ lọ jọ́sí jọ́sí ẹjẹ́ lọ gbọ́ láíláí láti ẹnu Yẹmí Àlàdé ó ní pé láíláí ṣe rí òṣì láíláí mi àti ọ̀pàdé mọ́ ìbànújẹ́ láíláí àjọ pàdé mọ́ ẹjẹ́ lọ́gbọ́n láíláí láti ẹnu Yẹmí Àlàdé ó yá hmm, ẹ káàbọ̀ padà yín tèmi nílé lórí abala ètò wa ètò yín Miliki Express òun náà ni a ṣì wà ẹ lórí abala tó máa kan sí ibi ìbàdí náà ni máa ti ní àǹfààní láti báyìí sọ̀rọ̀ lórí àkòrí tí mo pòpọ̀ wá fún yín bẹ́ẹ̀ ni kí ni ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tèmi ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ló dá lé lórí ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí náà ni ìfẹ́ ìgbà àkọ́kọ́ àfojúkanra ìfẹ́ ìgbà àkọ́kọ́ àfojúkanra èyí tí olóyìnbó pè ní love at first sight òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí kí làwọn èèyàn ń pè ní love at first sight ẹ gẹ́gẹ́ bí mo ṣe lo Yorùbá ẹ̀ ìfẹ́ ìgbà àkọ́kọ́ àfojúkanra ó jẹ́ ohun tó mú ohun tó ní ṣe pẹ̀lú ìsopọ̀ ọkàn ṣùgbọ́n fún ìgbà àkọ́kọ́ oríṣiríṣi nǹkan ló lè fà á ó lè jẹ́ pé bí ẹni mo ṣe jọ́kùnrin mo lè dídé róbìnrin kan tó kọ̀ dídé yọ látọ̀ kan tó jẹ́ pé bó ṣe fi irun ẹ̀ báyìí tí mo rí bí irun ẹ̀ ṣe gùn ó lè jẹ́ òun ló máa gbìn ìfẹ́ sí mi lọ́kàn tó máa ń pé ah irun ọmọ ló rẹwà báyìí tó dẹ̀ máa fa ọkàn mi sí ọ̀dọ̀ ọmọ náà ó lè jẹ́ pé bó ṣe jáde ó lè jẹ́ pé kò ń ṣe irun kó tún jẹ́ pé nǹkan tí mo rí ní ara mọ́ bí gbogbo ẹ̀ tí mo rí ó kà mí láyà tí mo dẹ̀ wọ́n pa ah ẹ̀ tẹ́lẹ̀ ò bá jẹ́ ìyàwó ẹni ó gbọ́dọ̀ jẹ́ àlè ẹni ìyẹn náà ó tún wà ó pín sọ́nà oríṣiríṣi àwọn kan dẹ̀ tún wà tó jẹ́ pé ó lè jẹ́ iṣẹ́ ọwọ́ sọ̀rọ̀ wọn ni àwọn kan ṣe rí wọn tó fi fẹ́ràn wọn bẹ́ẹ̀ àwọn kan tún wà ó tún lè jẹ́ make-up tó gbé sójú ẹ̀yìn táwọn obìnrin máa ń gbé sójú ó lè jẹ́ pé pọ́kùnrin ṣe rí hmm, ojú ọmọ pé ah mo máa fẹ́ràn bó arábìnrin bó ṣe make-up sójú ẹ̀ tó jẹ́ pé nǹkan tó fa ọkàn ìsọ́dọ̀ ẹ̀ fún ìgbà àkọ́kọ́ ẹ bẹ́ẹ̀ ni oríṣiríṣi nǹkan ló lè bí ìfẹ́ ìgbà àkọ́kọ́ àfojúkanra ẹ̀ oríṣiríṣi nǹkan ló lè bí wá lọ́nà oríṣiríṣi ẹ jẹ́ kí wọ́n mẹ́nu bàbá yìí pé ó pín sọ́nà méjì tí a lè pè ní pé fifty fifty àwọn kan wà ó ń ṣiṣẹ́ fún wọn àwọn kan wà kò ṣiṣẹ́ fún wọn ṣẹwárí èyí tó pọ̀ jù nù wọn ni àwọn tó jẹ́ pé nǹkan tí wọ́n fẹ́ jẹ́ ń bẹ̀ òun ni wọ́n ń wá àwọn obìnrin náà rí ọkùnrin tó jẹ́ pé ah mo fẹ́ràn bọ́kùnrin ṣe náà tó ga tó dúdú tó sì gbọ̀nlẹ̀ àwọn kan wà bẹ́ẹ̀ àwọn kan fẹ́ràn ọkùnrin tó jẹ́ pé tó bá ṣe yọ tọ́ nígbà mo fẹ́ràn bọ́kùnrin ṣe kí tápá ẹ̀ tó bí gbogbo ẹ̀ ìgbà kan àwọn kan àwọn kan náà tún wà bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan ló máa ń fa ọkàn wọn síra ṣùgbọ́n àwọn èèyàn wa ní àǹfààní àti wò ó pé kí ni ohun tí mo fẹ́ràn lára ẹni ṣé ohun tí mo fẹ́ràn bẹ́ẹ̀ ṣé ohun tó jẹ́ pé ó lè máa lọ títí ni òun ni mo ṣe ni pé fifty fifty ni ó ń ṣiṣẹ́ fún àwọn kan kò dẹ̀ ń ṣiṣẹ́ fún àwọn kan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí ò ṣiṣẹ́ fún àwọn ló pọ̀ jù nítorí ìfẹ́ ìgbà àkọ́kọ́ àfojúkanra yìí àwọn nǹkan tó máa ń bí jáde ó máa ń bí ìfẹ́kùfẹ́ ara wa nítorí àsìkò yẹn kò sí nǹkan tẹ́yìn ò ní fẹ́ ṣe láti rí pé ohun tí òun fojú rí ó fẹ́ rí pé òun ṣàfẹ́ rí pé ó wà ní ọwọ́ òun pé ọwọ́ òun tó ó máa ń bí ìfẹ́kùfẹ́ ara wa èyí tó dẹ̀ ṣe ẹlẹ́nkejì bẹ́ẹ̀ ó máa ń bí ẹ̀tàn ó máa ń bí ẹ̀tàn wá e, irú ọkùnrin tó rí obìnrin fúngbà kọ̀ọ̀kan tó rí bó ṣe ku makeup tó rẹwà ah arábìnrin mo nífẹ̀ẹ́ mo ṣe bákan mo ṣàwọ̀ kan ó dẹnu fẹ́ kọ́ ó gbà ṣùgbọ́n ìgbà tó máa ń ní àǹfààní àti rójú ẹ̀ gangan wá rí pé ah ẹni tí òun kú fún yìí pé á pé makeup lòun kú fún ó ti wá ń di pé nǹkan tí ó rí tó fi fẹ́ràn ẹ̀gbà yẹn kò rí mọ́ kí ló wá ṣẹlẹ̀ kí ló máa ṣẹlẹ̀ láti bẹ̀ẹ́ ohun bí ìfẹ́ yẹn á máa dínkù á máa dínkù ṣùgbọ́n ọlọ́run tí wọ́n ń bá àwọn ẹlòmíì ṣe tó jẹ́ pé tó bá ní ìwà ìwà gidi tó bá fi kún mọ́ ọlọ́run bá àwọn ẹlòmíì ṣe tó jẹ́ pé bọ́dẹ̀ yìí máa ṣe títí òun àtẹniyàn á di lọ́kọ láya ó ń bá àwọn kan ṣiṣẹ́ kò dẹ̀ bá àwọn kan ṣiṣẹ́ ṣùgbọ́n ẹ̀tàn bẹ̀ òun ló pọ̀ jù gàgà ó tiẹ̀ fi sọ́dọ̀ àwọn ọkùnrin jù ń ó tiẹ̀ rọ̀ wọ́n lọ́rùn pé tó bá ṣe róbìnrin ah you are the sugar in my tea o ìwọ ni kòkòrò tó ń sánú kọ́ńbọ̀dì mi o ṣùgbọ́n ohun tí wọ́n rí tó fọjú ọmọ lásìkò yẹn ọ̀nà bọ́ ṣe ṣàmárí kíni ẹ̀ tó máa tó bá ti tẹ̀ wọ́n lọ́wọ́ báyìí eh, gbogbo ẹ̀ ó de páfe ẹ wá rí arábìnrin ajókòó síbi kan pé jọ kí ló kọ́kọ́ rí tó kọ́ fi súnmọ́ mi lálàkọ́kọ́ ẹ oríṣiríṣi nǹkan ló máa ń bí wa ìwọ tó bá ti bára inú ròpò bẹ́ẹ̀ tó jẹ́ pé ìgbà kọ́kọ́ tẹ kọ́kọ́ jọ ríra yín gbìyànjú àti ṣèwádìí kí ló rí tó fi fẹ́ràn mi tó tó báyìí ẹ̀ lẹ́yìn ìyẹn tẹ́ bá ti wá sọ̀rọ̀ lé lórí ó lè wá tẹ̀síwájú pé wo irú èèyàn báyìí mo jẹ́ irú èèyàn báyìí mo jẹ́ tó bá lè dúró kò sí wàhálà tó bá lè dúró máa lọ ń lọ ẹ̀ kó má ní pé ó déwájú òun dẹjọ́ àwọn àbàdé pé àwọn ọ̀rọ̀ kan á máa jẹ́ yọ lọ́tùlọ́sì ìgbà ẹlẹ́ni ẹ̀ máa ẹni tó wá rí ẹ pé òun mọ̀ tẹ́lẹ̀ á ní pé ò mọ̀ ṣe mọ́ ẹ bẹ́ẹ̀ ni ìyẹn ọ̀ nǹkan tí mo fẹ́ sọ lórí ìfẹ́ ìgbà àkọ́kọ́ àfojú kanra lẹ́yìn ìgbà tá a ti bá mẹ́nu bá àkórí yẹn ó ní wọn láfẹ́ lọ jó sí i ẹ bẹ́ẹ̀ ni náírà má nílùú mélé rẹ̀ ó pè ní iṣẹ́ yẹn ó ti yé ẹ iṣẹ́ yẹn ó ti yé yín ẹ jẹ́ lọ gbọ́ iṣẹ́ yẹn láti ẹnu náírà márì iṣẹ́ yẹn bẹ́ẹ̀ ni iṣẹ́ yẹn gangan nìyẹn mọ́mí ó yà sọ fún dáàdì pé olólùfẹ́ mi iṣẹ́ yẹn òun gangan nìyẹn kẹ́ wá dìde fún wọn kẹ́ wá bẹ̀rẹ̀ jó yẹn ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Miliki Express bẹ́ẹ̀ ni iṣẹ́ yẹn lẹ́gbọ́n láti Naira Marley ẹ́ ó yá iṣẹ́ yẹn àwọn ti máa lé àǹsẹ́ iṣẹ́ yẹn bẹ́ẹ̀ ni lábala tí a wá kọ́ sí òní abala ti celebrity gist tẹ́sí máa ní àǹfààní láti máa gbọ́ nípa àwọn gbajúmọ̀ yálà olóṣèré ni oní tíátà ni adẹ́rìnpòṣónú ni o bẹ́ẹ̀ ni lọ́ọ̀tún lọ́sì ibi báyìí máa ti máa ní àǹfààní àti máa yànnàná ní bó ṣe ń lọ láàrin wọn fún yín èyí tó dẹ̀ ṣe àkọ́kọ́ náà nìkan náà àwọn gbajúmọ̀ òṣèré tíátà Táyọ̀ Ṣọbọ́lá ó ṣe àfihàn rántí ayẹyẹ ọjọ́ bí ẹ tó pé thirty four ọmọ mẹ́rìnlélọ́gbọ̀n ó ṣe àfihàn lórí ẹ̀rọ ayélujára ẹ̀ bẹ́ẹ̀ ni ah, ṣé rí àwọn ṣe tẹ̀ rẹ́ àwọn olóṣèré tíátà yìí tó jẹ́ pé tí a bá máa rí wọn ojú wọn á rí kéré ṣùgbọ́n ẹni mọ̀ ń pọ̀ sí lọ́jọ́ lórí o ẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe àfihàn lórí ẹ̀rọ ayélujára ẹ̀ bọ́dẹ̀ ṣe tọdún a ṣe tọdún tó ń bọ̀ a tún ṣe hundred á ṣe two hundred á ṣe three hundred ìgbà yẹn wá ti jẹ́ àwọn ìyá ìyá ìyá ìyá ìyá ìyá àwọn tíátà kò sóhun tó burú bẹ́ẹ̀ èyí tó lè ṣe kéjì fún fẹ́ gbajúmọ̀ olórin ti ilẹ̀ wa nàìjíríà nice àti Súnkànmí wọ́n ṣe àfihàn ẹ àfihàn tìgbéyàwó tìbílẹ̀ tó ṣe yẹn traditional wedding ẹ ẹni fún ó máa ṣe bí ẹni yà ẹ̀yin náà lẹ́nu ó yẹ̀ mí náà lẹ́nu nígbà tí mo rí ṣùgbọ́n mo mọ̀ ẹ̀yin náà mọ̀ mí pé èmi kẹ̀mí ò mọ̀fó lẹ̀ mi ò ṣe rí ká ṣáà máa tú ká máa tọpin mi ká máa ṣòfófó ká máa wá wá ibi tá a bá ti lè rí ó rọ̀ mí lọ́rùn ṣe ni ti máa ń rìn lọ lójú títì kọ́ máa pín kọ́ máa pín nǹkan bíi ráìsì jíjẹ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ lọ́tún lọ́sì ìyẹn ò ká mi lára o bọ́sẹ̀ rí bí òfófó yẹn kódà mo lè gún póòlù iná torí tí pé kí n lọ wa ẹ bẹ́ẹ̀ ni mo ṣe rí nìyẹn Nice àti Súnkànmí arábìnrin yẹn ah ó náà gúnrégé ó rẹwà àwọn méjì mo rí tí ó gbé sórí ẹ̀rọ ayélujára ẹ̀ kódà wọ́n tiẹ̀ tún fẹnu kóra wọn ibi tó ti ń ṣe ìgbéyàwó tìbílẹ̀ wọn èyí tó lóyìnbó pè ní traditional wedding ẹ̀ bẹ́ẹ̀ ni ilé aláyọ̀ ló dẹ̀ máa já sí ẹ̀ kò ní kò ní kò ní forí ṣọpọ́ ẹ̀ wọ́n apá kan wá bábo wọ́n á dẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ fúnra wọn láṣẹ elédùà lẹ́yìn ìgbà tí wọ́n gbé dé etí kan ló gbọ́ ṣàkàrà bẹ́ẹ̀ ni ṣàkàrà ó yá bẹ́ẹ̀ ni Sherodun ṣakara level ni ó yá ṣakara level tá ló mélèé lẹ̀ DJ Jimmy Jat ni ó wá pe Zlatan Mr High ẹ bẹ́ẹ̀ ni àwọn ọlọ́jọ́ pé ilé pọ̀ wọ́n pè ní ṣakara ẹ ó yá mọ́mí ẹ ṣakara dádì ó yá ẹ̀yin náà ṣakara ẹ jẹ́ lọ́gbọ́n ṣakara láti ẹnu Jimmy Jat àti Zlatan ṣakara ẹ ẹ mọ́mí ṣakara ẹ ń dárì ẹni tí akọ́lẹ̀ gbọ́ láti ẹnu DJ Jimmy Jab featuring Zlatan ẹ lórí abala tí mo ti wà wá kọ́ sí apá kejì sí celebrity gist kí mo ní àǹfààní àti rí ẹ adarí ìjọ àti olùṣọ́ àgùntàn ilé ìjọsìn Christ Embassy Pastor Chris ẹ ó ti fi ọmọ ẹ̀ fọ́kọ kó wá ń ṣe nílẹ̀ tiwa Nàìjíríà o ilẹ̀ Ghana ló ti fi ọmọ ẹ̀ obìnrin ló fi fún ọkọ ẹ̀ adẹ̀bá abáwọn yọ ayọ̀ náà ẹ̀ ohun bí ayọ̀ kò ní dẹ́kunú ilé wọn ẹ̀yin kan ti máa wò pé ah, ọmọ pásọ sọ Greece pé èmi kẹ̀ máa ṣàrí pé mo gbàmú rárá o kódà tiẹ̀ ti wá sá kúrò fún yín Nàìjíríà ó wá sálọ Ghana ó yá ẹ lọ mú láti Ghana ń bẹ̀ yẹn. èyí tó dẹ̀ ṣe ìkejì tí mo fẹ́ já yín sí ẹ mo ti fi tó ilé tí lẹ́nu mẹ́ta nípa Sandra ìkejì ẹ tó ṣe àfihàn bridal shower ẹ ní báyìí mo ti wá rí Sandra ìkejì àti Anrinze tó ṣe ìgbéyàwó ìbílẹ̀ tí wọ́n yẹn ti traditional wedding ẹ mo ti wá rí lórí ẹ̀rọ ayélujára àfi gbàgà yìí gbogbo ẹ bẹ́ẹ̀ ni she is taking wọ́n ti mú nìyẹn so kò sáyè fún ẹ̀yin side brother side kìnìtẹ́ tí ń fojú wò ń pa ah, àjọ ti bá rí tó bá ṣe é tó bá ṣe ṣe kí n ṣe bákan máa ṣàwò fún irọ́ wọn ti mú wọn kúrò nínú ọjà ẹni tí ó ń wá iye tó ń wọkọ̀ bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ ilé ẹ̀jẹ̀ kan lọ gbọ́ like this eh, like that láti ẹnu Mr P pẹ̀lẹ́ ó ní pé like this like that ẹ̀jẹ̀ lọ gbọ́ ilé láti ẹnu Mr P. Uh, uh, uh, uh yẹ bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi wọ́ọ̀rì rẹ̀ gbọ́ láti ẹnu láìta bẹ́ẹ̀ ni lórí abala tó kásẹ̀ ètò ńlẹ̀ òun náà ni àwàyè tí màá ti ní àǹfààní láti gbà yín ní ìmọ̀ràn lórí àkòrí tí mo sọ̀rọ̀ lé lórí ń pé ìfẹ́ ìgbà àkọ́kọ́ àfojúkanra ẹ̀yìn tó lóyìnbó pè ní love at first sight kí ni àmọ̀ràn àmọ̀ràn tí mo lè fẹ́ fún yín òun náà ni wípé ìwọ tó bá bára ẹ nírúpò bẹ́ẹ̀ abóṣe bára ẹ ń bẹ̀ báyìí àbí o kò tí ì pẹ́ tí orí pé wàá tẹ́ni ẹjọ́ bẹ̀rẹ̀ tó dẹ̀ mọ̀ pé bí ó ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn pé ìfẹ́ ìgbà àkọ́kọ́ àfojúkanra òun ni gbìyànjú ṣèwádìí pé bá ènìyàn sọ̀rọ̀ kí lo rí tó fi fẹ́ràn mi kí ni ohun tí o rí tó bá jẹ́ ohun tó jẹ́ pé ó ṣeé ṣe láti máa lọ bẹ́ẹ̀ àbí o lè fi wà láti rí balance ń pé kí ìbáṣepọ̀ ìfẹ́ kó má bàjẹ́ kò sí wàhálà kò sí ohun tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n bá sọ̀rọ̀ tó bá rí pé kò ń ṣe ohun tó jẹ́ pé bó pẹ́ bóyá ayè padà ṣá lójú ẹ̀ ẹ̀ tètè abẹ́sẹ̀ ara ẹ̀ sọ̀rọ̀ torí ọkùnrin tó bá torí pé arábìnrin òun fẹ́ràn bí gbogbo ara ẹ̀ ṣe kún tó ṣe gbá kan wàá rí àásù ẹ̀ ẹ ṣé tó bá wá rí tó bá ṣe ṣé ò ní wá padà wá rí ṣé kò yẹ pé wàá gbìyànjú àti lọ wò ta ẹ gbìyànjú àti ṣèwádìí arábìnrin náà tó ní pé àmú fẹ́ràn bọ́kùnrin ṣe dúró tó náà ẹ igbá kan àwo kan oníṣẹ́ kan tó fi ń pé ó máa lè ṣe fún ẹ ẹ tó bá ṣiṣẹ́ yẹn fún ẹ dáadáa tó bá sú ẹ ṣé kò ṣe pé wàá yí padà lọ wò náà ni pé kò tẹ́ ẹ lọ́rùn tó ẹ gbìyànjú àti mọ ohun tí ẹni torí ẹ fẹ́ràn yín tẹ́ bá rí pé ó wọ̀ fún ó ń pé ó bá yín lára mu kò sí wàhálà tẹ́ bá dẹ̀ pé kò bá yín lára mu ẹ̀ tètè ya bẹ́ẹ̀ sí ara yín sọ̀rọ̀ ó máa wá padà dín pé ṣe rí ègbò ọkùnrin kó má dín pé ó máa jìn wọnú wọnú sí i ẹ̀bẹ̀ ni mi ò ní ní àǹfààní àti sọ ju báyìí lọ lórí ètò ti èní mo dẹ̀ ti fi ń tó yín létí mo sọ fún yín pé ẹ̀yin kan ṣé rí àwọn surprise kan wà àwọn ìyàlẹ́nu kan wà tí ẹ̀ lè ṣe fún àwọn olólùfẹ́ yín ó lè jẹ́ dáadé yín ó lè jẹ́ mọ́mì o ẹ̀ kọ́ fẹ́ kọ́ mọ̀ ẹ̀ kọ́ lè bá mi sọ̀rọ̀ lórí lórí social media platform yín pé ẹ̀yin tó fẹ́ ṣe surprise birthday shout out ẹ fẹ́ ṣe fún wọn ẹ̀ kọ́ bá mi sọ̀rọ̀ ẹ̀ a máa mo báyìí máa strategize ẹ̀ tó yẹ pé dábàá gbé sí wọn báyìí pé àbẹ̀rẹ̀ sí máa kí wọn báyìí inú wọn gan á dùn àwọn ìgbà àtà ló pin dán ìta ló ṣe ẹ tábàdẹ̀ fẹ́ kàn sí wa fún ìpolówó ọjà lọ́tún lọ́sí ṣe rí ọdún twenty twenty ẹ má jẹ́ abẹ̀rẹ̀ báyìí ẹ má jẹ́ abẹ̀rẹ̀ báyìí ẹ má jẹ́ àjà ah, ah, ah, iṣẹ́ rí bí èmi bí gbogbo nǹkan ṣe ń dánmọ́rán fún mi èmi ò fẹ́ kí nǹkan dánmọ́rán fún yín mi ìfẹ́ kó bọ́ ẹ̀bá ṣe rí twenty nineteen ká tó rí bẹ́ẹ̀ twenty twenty yìí ẹ gbé ọjà yín wá fún ìpolówó ìpolówó làgùn mu òwò ẹ̀ wánú lé ẹ̀ ń báwo làwọn èèyàn ṣe fẹ́ mọ nǹkan tẹ̀ ń ẹ kàn gbé síta rárá ẹ gbé wá fún ìpolówó ẹ̀yin ẹ ṣáà máa wò bí a ṣe máa polówó ẹ̀ kó jẹ́ pọ̀ ọ̀rọ̀ lẹ́mọ̀ sọ kò sí wàhálà ẹgbẹ́ wa kó jẹ́ ìbú lẹ́mọ̀ bú ẹgbẹ́ wa àbá yín polówó ẹ̀ kó jẹ́ cup kó jẹ́ ṣíbí kó jẹ́ toothpick kò sí nǹkan náà ẹgbẹ́ wa kà bá yín polówó ẹ kí standard ni upgrade kẹ́ change kẹ́ kúrò nípò àwọn àwọn tó sì ń sásá bẹ́ẹ̀lì kí kẹ́kẹ́rì náà gbéra kógo yín wọ kó wọ one million terabyte kò sóhun tó burú bẹ́ẹ̀ ẹ̀ ṣẹ̀ gbọ́ ìpolówó làgùnmọ̀ wò tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe àfihàn àwọn ṣíṣe yín ẹ bóyá ẹni tó kú ni àbí ìgbéyàwó ni àbí kò mú àbí wò ní mú àbí graduation ẹ̀ dẹ̀ fẹ́ kọ́ bá ń ṣàfihàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán ẹ bẹ́ẹ̀ ni ẹ lè kàn sí wa lórí nọ́mbà tó ń rọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín sábàdé fẹ́ tẹ̀lé wa lórí àwọn social media platform wa eh, lórí website wa www.orisun.tv lórí facebook as orisun tv lórí twitter at orisun tv lórí instagram at Orisun TV tó bá dẹ̀ yẹ pé èmi ọmọ yín òun náà lẹ́fẹ́ tẹ̀lé orúkọ mi yípadà lórí Facebook Ògúnkọ̀yà Ayọ̀dèjì Samuel lórí Instagram Ayọ̀dèjì official ẹ̀ bẹ́ẹ̀ ni ibẹ̀ ẹ̀ lè kàn sí mi lórí anyone nu méjèèjì máa dẹ̀ dá yín lò ẹ̀ animal jù báyìí lọ lórí ètò ti ẹni bí a ṣe wá ń dágbére fún ilé yìí pé ẹ̀yin tẹ́mi ẹ̀yin lè ti yá ṣùgbọ́n olúwa láfẹ́lọ́fẹ́ lọ́wọ́ bíi dansi alábẹ́bí gbéra lọ sọ̀rùn ẹ̀ kò sórin méjì ju bọ́ọ̀sì láti ẹnu Wálé Turner ó wá pe Ọlámidé Bàdó ó pélé wọ́n ní pé bọ́ọ̀sì ó dẹ̀ máa bọ́ọ̀sì lágbára Ọlọ́run fún èmi àti á bọ́ọ̀sì ẹ ó sì yẹ ẹ ṣe báyìí ó máa bọ́ọ̀sì mọ́mí yẹn sọ fún dáàdì pé ó máa bọ́ọ̀sì dáàdì yẹn náà sọ fún mọ́mí pé ó máa bọ́ọ̀sì kí mọ́mí máa fọ̀ kọ́ máa fọ̀ ṣé rí ọdún yìí ó máa yàtọ̀ ẹ̀ ń pé gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ last year everything á gbé pẹ́lí lọ́dún yìí ó dẹ̀ máa bọ́ọ̀sì tí mọ́mí bákan ti lè assist àwọn dáàdì inú àdúrà ó ti yẹn tẹ́wá ti gbogbo ẹ̀ máa bọ́ọ̀sì láṣẹ Elédùà ẹ̀ fún gbogbo ẹ̀ bóyá rí báyìí ó yá fúngbà díẹ̀ iná ó yá ó dààbọ̀ ó dìgbà ká fi ayọ̀ pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ó yá bọ́ọ̀sì yébà ẹ ó yá bọ́ọ̀sì.